Hello everyone, welcome to Toyin Talks. Bukky Jesse ti jáde, ta ló bì sẹ́? Èmi miss Bukky Jesse. So wọ́n ti jáde, hmm. ó ní ẹni tó bá wá fún bàbá Mohbad òun á jáde wá fún wọn ní kẹ́rẹ́kẹ́rẹ́, what are you talking about? Ó ní ẹjọ́ owó yẹn lọ sẹ́ńpẹ̀ o, ẹ lọ sún wípé tó bá wá fún bàbá Mohbad òun á jáde tán because màmá Mohbad ó ń gbà lọ́wọ́ ó ń gbà lọ́sí ó ń gbà lọ́tún wùnmí ó ń gbà lọ́tún ó ń gbà lọ́sì ó ń gba gbogbo ẹ̀ bàbá Mohbad tó bímọ nǹkan tó dẹ̀ tọ́jú ọmọ ẹ̀ títí that that old age tó fi tọ́mọ ah oyin so please ẹ jẹ́ ẹ wá pé gbogbo ẹ wá ń jáde fún pé ó ń sọ̀rọ̀ báyìí ó ń béèrè fún property ó ní kí ni ò bá béèrè fún ṣé ó fẹ́ pàdánù ọmọ kó tún pàdánù nǹkan tó yẹ kóun tún fi ṣe ayé ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jọ please ẹ jẹ́ ká jọ enjoy Bukky Jease. Thanks for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Update. Ẹgbẹ́ ẹ̀ You update ó ti ó ti ń ta sí wọn dàbí ìjà ti ṣẹlẹ̀. Ìjà I'm going to go. Eh, spirit mobile. You need to kán ní sinmi. Kò ní jẹ́ kán ní sinmi. Ẹ̀jẹ̀ ń ṣe pé bàbá yẹn ń sọ̀rọ̀ ó ń grant interview olè ni ó jà fún property. Ṣé property ìyá alájà yín ni? Àbẹ́yìn lẹ ṣiṣẹ́ fún. Ṣẹ́yìn lẹ ṣiṣẹ́ fún. Ṣẹ́yìn lẹ ṣiṣẹ́ fún. So kí wùn mí pẹ̀lú gbogbo ìṣekúṣe tó ṣe eh, yẹn ẹ kó tún gbé gbogbo pápátì kó tún gbé lọ ìkà ni àbúrò Mohbad iṣẹ́ lọ sọ ṣe ní gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ nínú Ìkòròdú tó wà yẹn kò ìlàlùyọ àwọn méjì wà lọ́wọ́ wọn gbogbo ìyà tí bàbá jẹ owó gbọ́múlé láǹtà tí bàbá ẹ gbà ìbolẹ̀ wà ń yẹn ṣe rántí pé ìtò wọn fẹ́ pa Mohbad náà náà ṣe sọ pé ṣe rántí pé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi jáde tó sọ pé ní brain touch lọmo. ọmọlọ́mọ ṣẹ́rí pọ́n ti ń gbìmọ̀ pọ̀ pọ́n ti fẹ́ pa tipẹ́ wọ́n kàn wo best time ni Wùnmí lọ sọ fáwọn tó ń wọ́n ń ṣẹ́ ṣe ẹyẹ kí n sọ̀kọ́ tó ṣẹlẹ̀ fún yín tó bá yẹ pé mọ̀ ẹ́ pé bí kú Mohbad ṣe bá turn out ni wàláì wọn ò ní ṣe wọn ní ṣe ẹbí mi pé wáyé ṣẹlẹ̀ pọ́n ti believe pé gbogbo gbogbo help cry cry for help tí Mohbad ń cry látijọ́ yìí ṣẹlẹ̀ pé wọ́n bí ni pé àwọn èèyàn ò dá lóhùn so wọ́n ti wò wọ́n ti wò pé àwọn tún máa pa Mohbad gbé but wọn mọ̀ pé àwọn ọmọ ẹ̀pọ̀ ọlọ́run máa ń jà fún yàn bí tí ò ti ọlọ́run máa ń dúró fún yàn bí tí ò ti séyàn ni wọ́n ti wé pé àwọn máa pa Mohbad gbé because àwọn èèyàn ò gbọ́wẹ̀ àwọn èèyàn kọ etí ikún sọ̀wẹ̀ tí wọ́n ti wé pé táwọn bá pa yàn wọ́n máa pa gbé abẹ́ẹ̀gbọ́ Wùmí pósí tọ́ra fún Mohbad ṣé ò mọ̀ ń pa ẹ̀ ní inú pósí yẹn orí pórí Mohbad wọ̀nà ó máa já tá à ń sọ pé bàbá yẹn ló bàbá yẹn ló ra pósí bàbá yẹn ò ẹ sọ pé bàbá sáré lọ sí ọmọ bàbá ọ̀kẹ́ abiyamọ òkè ń ròkò ọmọ sójú ẹ lọ bí anybody so gbogbo non living past tense tẹ́ ẹ̀ mú tẹ́ fi àtàkì bàbá yìí is is is is is jib is is is is watery is watery is watery it's good for the gooses is good for the ganders nǹkan tó bá mú yín tẹ́ ẹ lọ ń bá ìyá wù mí tẹ lọ ń bá bàbá Wùmí tẹ lọ ń bá wo ìyàwó Timothy àdàfún yín ẹ wo ìyàwó Timothy tán pa obìnrin yẹn tí ò bá ṣe pé ó dúró ó pa Timothy gbé ni am I communicating tó bá jẹ́ pé ìyàwó Timothy ò dúró wọ́n máa pa Timothy gbé ni at the end of the day wọ́n rí justice fún Timothy ẹ kini kí ni Wùmí ṣe àsàbíyamọ tòótọ́ ẹ ti pre-plan ẹ̀ àti ìyá ẹ àjẹ́ ìtorí gbogbo nǹkan tí ìyá ẹ ṣe lẹ́gbọ́n ẹ ti sọ onójà yín sílẹ̀ ni ó lọ ó tún padà wá ẹ kò jọ mí lójú náà òun tí ìyá gbọ́n lọ́mọ máa hàn kò jọ mí lójú ẹ̀rí tí ìyá ẹ dákẹ́ látijọ́ ẹ ó keep mute èyí ilẹ̀ tọmọlọmọ rà sí lọ́wọ́ ọ̀n gbé sílẹ̀ bàbá wa ń sọ̀rọ̀ ẹni kí ló tó ṣe ń sọ̀rọ̀ ṣé kí bàbá yẹn kí kí Mohbad kúkú àkóhun ni kò jèrè ọmọ kò tún jèrè nǹkan tọmọ fi sílẹ̀ ẹni property ló ń jà fún ní ẹni tó pọ̀ tó jẹ́ pé ẹni yẹn ló sọ pé máa gbọ̀nṣẹ́ kúrò nù wọn wọn ẹ wo ògo ẹ pa odindi ògo ọmọ ẹ wá ní kó dákẹ́ ẹ ní sùn ẹ jẹ́ kó bá owó àwọn fámìlì wọn mi bẹ̀ ẹ mẹ́ bèrè tó bẹ́ẹ̀ kí gbogbo ayé dìde tì mí mi ní gbà máa dìde máa jà mo ṣẹ́jà kù mi ẹ jẹ́ kó bọ́ta kó bá owó ọ̀hún mi àtàwọn fámìlì ẹ̀ bẹ̀ àbí kó bá owó anybody ń gbogbo ẹni tó bá ìbára ń bẹ̀ máa dìde ìjà tí bàbá yẹn ò lè jà máa dìde máa jà fún ṣé nítorí bàbá yẹn tẹ́bẹ̀lẹ̀ wo bàbá yẹn gbogbo yín ẹni tó ti sí ja ma dide maa yẹn ẹni tí ò ń sọ̀rọ̀ ni because mo káwọn olórí búkú kọtọ́ sọ pé ìgbà tí bàbá mọ̀ pé lẹ́yìn òun lọ́ọ̀fọ́ ọmọ ẹ̀ kí tí ò pariwo síta ìgbà tí Naira Marley nà ṣe bọ́ ọmọ gángan pariwo síta kí ṣe sí kí ṣe sí kí ṣe sí ìgbà mo ọmọ gángan pariwo síta kí ṣe sí ẹ sọ pé kò pariwo ìgbà tí Naira Marley nà Qui lẹ ṣe Qui kí lẹ Il calait le chile ṣílẹ̀kùn fún ta Wùnmí ní àjẹlé Wùnmí ní ìkálé tó ṣílẹ̀kùn fún títa ẹ mọ̀ bí tí mo ti kọ́kọ́ tí mo ti kọ́kọ́ dislike ọmọ yẹn ìgbà tó pa Mohbad ó put it up you gave us a different narrative Meanwhile, you knew what killed Mobad. You knew what ended Mobad's life. You did not put it up there. Kò jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa attack àwọn tó jẹ́ ká attack ó dẹ̀ pariwo ni wọ́n ti pa Bella Shmurda náà ẹlẹ́nu bí ẹnu asín ìyẹn náà mẹ́nu ẹ̀ bí ẹnu asín yẹn Bella Shmurda káre o ìwọ sọ pé òun kọrin ó ti jóná kò jóná Bella Shmurda káre o ìwọ sọ pé òun kọrin láti comfort Mohbad òun kọrin arò fún Mohbad òun kọrin pé Mohbad kú àpò ara ẹ̀ ló ń kọrin sí ó ti mọ̀ pé tó bá kọ́ àwọn èèyàn máa wò Bella Shmurda ṣo fẹ́ sọ pé nǹkan tí Mohbad sọ ń pa òun ni ó mọ̀ ń pa ó rí nǹkan náà you said you were close to Mohbad but you never you never feature Mohbad in your video None of your video. But Mobad featured you in, in his video. But you never featured Mobad in your video. You never featured Mobad in your video. You are now using the opportunity that Mobad died. Ó ti kọrin arò kan tí ó ti kọ̀ mí. Ó ṣá fi Mohbad gòkè. Ìgbà tó dẹ̀ ń ṣeré, ó jẹ́ kí Mohbad fi ẹ́ o. Mohbad featured you in his video. You never featured Mobad in your video. But you are now coming out. Ṣá lọ sí kinní kankan lọ report ààrẹ. Ṣá lọ sí kinní kankan lọ report ààrẹ. And ẹ̀yin fake idiot ẹ̀yin ìka gbẹgbẹ dédé tẹ̀sán why are you just putting all those pictures out Bella Shmurda did you not know what killed Mubad? definitely Wunmi máa sọ fún ẹ náà o wá bọ́ta o ní wọ́n ti pa ìwọ náà ń ju picture síta o Let me be síta ẹlẹ́nu bíi ẹnu asín ó ṣẹnu gbígbẹ bẹ́ẹ̀ tó lack vitamin C Look, bang! ọ̀rẹ́ tó sọ̀rọ̀ àǹdẹ̀ nìkan he was he was dining with the devil he was dining with the devil he was whining and dining with the devil àjẹ́ ní gbogbo wọn ìka ní gbogbo wọn they knew is a is is is gonna be a a so a a global a global celebrity to be reckoned with wọ́n dẹ̀ pa wọ́n wẹ̀ sí láìfẹ́ ọlọ́run á fìyà jẹ yín ọlọ́run á fìyà jẹ yín anything tí gbogbo bàbá Mohbad bá ṣe ẹ fi sílẹ̀ ẹni tó tọmọ lose ó máa lose senses ẹ ó máa lose sense of reasoning ẹ ó máa lose a lot of things. Why is why is Bella Shmurda attacking Naira Marley back to back? Oh, na Bella Shmurda ò lè sọ fún mi pé wo Wunmi ò ń bóun sọ̀rọ̀ náà. Wunmi ó máa mọ But they keep on wọ́n ti pa já lọ report rẹ̀ back station lọ report rẹ̀. Ẹlẹ́nu gbígbẹ ta ló mọ̀ gbogbo yín tẹ́lẹ̀ tí ò bá ń ṣe kú Mohbad? Ta ló mọ̀ gbogbo yín? Ẹ fi Mohbad cash out. Ẹ fi Mohbad cash out. And and you you car. Thank you sis ẹ̀yin ìkà ìwọ ní gbójú abẹ́ bọ orí onídìí wíwọ́ ó ṣèdí bí ìdìbò tó díke ṣé wọ́n bọ́ bọ́ ni ó ti jẹ́ ń bínú àbí nǹkan tí mo sọ òye gbogbo yín ẹ wá ń fi Mohbad cash out ẹ wo Bella Shmurda náà ó ṣe interview kan wọ́n sọ pé wọ́n sọ pé why tó ṣe feature Mohbad nínú kinní ẹ̀ ó ní nínú òun ò fẹ́ gbogbo àwọn Naira Marley kinní ẹ̀ ṣùgbọ́n Mohbad feature wọ̀ orin Mohbad yẹn sìn ó ti lọ sókè ìwọ náà gbowó ó ti kọrin òun dárò fún Mohbad ó ti kọ́ lẹ́ẹ̀kan ṣé yóò tí tò ó tún bọ́ta olóhùn kọrin orin tó kọ táyé ò mọ̀ ẹ́ táyé ò mọ̀ ẹ́ ṣàlẹ̀ rìpọ́tà rẹ̀ ṣàlẹ̀ rìpọ́tà rẹ̀ ṣàlẹ̀ rìpọ́tà rẹ̀ ẹlẹ́nu gbígbẹ́ bíi ṣáwátà mi rà ẹ̀yin ìka kò ní da fún gbogbo yín ó tún ní mò ní ṣépè bring it on bring it on tẹ bá pé wá ẹ ní pé lọ ẹ fi bàbá Mohbad sílẹ̀ kẹ kó ṣí orí burúkú yín dànù ẹ̀yin wèrè wọ́n ti manipulate brain yín nǹkan tó bá ti sọ tó bá ti gbé fún yín lẹ́ máa sọ lẹ́ máa jàjà òfò ìjà òṣìkiri ẹ̀yin ìka bàbá mo àwọn àbúrò Mohbad lọ tọ́ nílé rẹ̀ ajẹ́pọ̀ àwọn ọmọ tẹnu wọn ṣé ẹ fi pé ká ní ọba Solomon bàbá Mohbad jẹ́ ẹni tó ní sùúrù ni because tí ò bá ń ṣe ẹni tó ní sùúrù ọ̀nì day one ló máa ti dúró pé ọmọ òun ò ní fẹ́ wùn mí ṣáájẹ́ ọba Solomon ọba ọba Solomon ṣé ọba Solomon lè jẹ́ bàbá Mohbad kí Wùnmí fẹ́ Mohbad ọba Solomon àti ṣe wọ́n yamayama wọn ò ní fẹ́ ọmọ yẹn bọ̀ bàbá yẹn nǹkan tó bá fẹ́ ló ń bọ́mọ ìfẹ́ nǹkan tó bá fẹ́ ló ń bọ́mọ ìfẹ́ àwọn bàbá kan wà bẹ́ẹ̀ ó dàbí gbogbo wa iná ni ó dàbí gbogbo wa iná ni àwọn ọmọ wa sometimes a máa wò ti ń dàgbà let's just support them ó dẹ̀ support ẹ̀ nìyẹn ọmọ ìdẹ́ ń padà wá ọmọ ìdẹ́ ń padà wá kí ni kí ó Tabiola ṣe ìyẹn ẹ̀kẹ́ dàbí ìgbà tó di pọ̀ mọ́ sí kí ló ṣe ẹ bá mi kọ nǹkan tó ṣe ṣé nǹkan tí mo sọ yẹ yín bàbá yẹn kò ṣe pé kò lè sọ fún Mohbad because àwọn èèyàn sọ pé ìgbà tó mọ̀ pé òun ètì ìyàwó ẹ̀ kí lẹ́yìn tí ò sọ pé kọ́mọ ẹ̀ wá fẹ́ nǹkan tó mọ̀ ẹ̀ fẹ́ ló bá fẹ́ but ó sọ pé iṣẹ́ lẹ́yìn tẹ́ ń wò mí táwọn òbí bá sọ pé tẹ́ bá sọ pé fẹ́ fẹ́ ọmọ kan tí àwọn òbí bá sọ pé kẹ́ má fẹ́ ọmọ yẹn ẹ jẹ́ gbọ́rọ̀ sí wọn lẹ́nu because ojú tá nǹkan táwọn àgbà rí àwa ò rí òun ló pa Mohbad bí ẹ bàbá ẹ ti pé gan pé kó má fẹ́ wù mí but ó wò pé òun love ẹ̀ bàbá they understand Don't they support ẹ̀ wọ́n dẹ̀ lọ tọrọ No talk. am I communicating And they want sọ pé Can kí ni bàbá yẹn ṣe dẹrù fẹ́ bí express ara ẹ̀ ló ṣe sọ yẹn ó lóun ètè because bàbá oh go go gba àgòjìlẹ̀ ó go go gbogbo bí agbogbo go ṣe interview ẹ̀ yẹn ó ń go gbogbo nǹkan tọ́mọ ẹ sọ fún pé wùn mí ṣe ó dẹ̀ tún ṣú ẹ̀ náà dadi freeze ẹ die alone. Only ring oníríngìlá ti sọnù Oh, lè nìyẹn no ìyẹn náà fi wù mí ó fi Mohbad cash out ní kátó wí àti pàwọn àti pàwọn jobless idiot bíi mẹ́rin kan sórí sórí fídíò wọ́n á ti máa sọ̀rọ̀ ẹ̀gbọ́n kan ṣé dadi freeze yẹn tiẹ̀ lẹ́ ń gbọ́ ẹ̀gbọ́n kan tó ṣọlẹ̀ ṣé dadi freeze sọ pé kí kí ìyá òun àti bàbá òun tó jogún ìyàwó òun àtọmọ òun ló máa jọgbọ̀n so tó bá bí ẹ sáyé ṣé ìyàwó ẹ̀yẹn lè ẹ kò lè jọ mí lójú nǹkan tó mú first wife ẹ tó fi tó fi dáílẹ̀ náà nìyẹn èèyàn gbọ́dọ̀ máa wà játidàtí báyìí náà kó máa bọ́ àwọn èèyàn lọ́hùn kiri náà kó má ṣe yamayama àwọn ni àwọn ni blọ́gà àwọn míì àwọn ni blọ́gà àwọn míì ọlọ́run á tú gbogbo yín ká ni ọlọ́run á tú gbogbo yín ká bí tẹ́tí ń dáná ọ̀rọ̀ ọlọ́run á tú yín ká ẹ̀yin ìka tọ́ bá ti rí nǹkan tí bàbá Mohbad sọ wọ́n ti lọ gbé sórí blọ́ọ̀gì wọn wọ́n á máa bú bàbá yẹn wọ́n á máa búlì bàbá yẹn ìpàtẹ pàtẹ̀tẹ̀ ẹ lè padágun wébẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ <laughs> kò ní ṣẹlẹ̀ mo dẹ̀ ń rọ̀ yín mo fi opportunity mo fi ń bẹ gbogbo yín ẹ jọ nítorí ọlọ́run èmi ti ń little tọ́lọ́run wọn mi mo dẹ̀ ní màmá ṣe lọ tí ò kọ́lọ̀ má mẹ́mi mi lọ I've started it with baba Mohbad ẹjọ́ ẹni to bá fẹ́ join mo be bẹ̀yìn ni at least téèyàn kọ̀ọ̀kan bá fún baba Mohbad ní hundred hundred thousand at least tí wọ́n mi nìyàn bá ń wọnú àpò ẹ̀ every month kò pọ̀ jù bọ́ mo ò bíìlì o anything tẹ́ bá ní ẹni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún ẹjọ́ kò lè lose ọmọ kó tún má rówó jẹun ẹjọ́ nítorí ọlọ́run ọlọ́run dẹ̀ rí mi heaven bear me witness mi tí Baba bá yẹn sọ̀rọ̀ bọ́ mo ti bẹ̀rẹ̀ mi tẹ̀ dúró de kọ́ parí ẹjọ́ mọ́ mo ti ṣe ti October yìí and I will continue like that I will continue like that kọ́ ló ń fún mi ṣe ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ ẹ jẹ́ ká dúró ti bàbá yìí gbogbo ẹ̀yin tẹ́ mọ bàbá yìí tẹ́ máa ń lọ bá you don't have to be interviewing, interviewing him every time you can as well ẹ lọ kí wọn ẹ má jẹ́ kí vacuum Mohbad yẹn kó yọ ẹ̀yin tẹ pera yín ní ọ̀rẹ́ Mohbad tẹ súnmọ́ Mohbad tẹ love ẹ tọkàntọkàn ẹ jọ ẹ lọ bàbá ayọ if i was in Nigeria I'll be going to visit that man ẹ má jẹ kí ẹ má yẹ kọ́ mọ̀ pé àwọn sọmọ nù ẹ jọ ẹ wa lọ máa yọjú sí bàbá yẹn because i am telling you gbogbo nǹkan tẹ̀ ń ṣe fún bàbá you need this account i will put it on this video tí n bá ti ṣe tán màá fi sórí fídíò yìí kẹ̀dẹ̀ fowó kọ yín ṣe reference torí ọjọ́ iwájú ṣé kò tí mo sọ yẹn yín ẹ gbogbo yín i i i will put it on this video ẹ jọ ẹjọ́ máa fi sórí fídíò yìí wọ́n ní kí n pin account ẹ̀ máa fi sí because ṣe rántí pé mo sọ pé tèmi yẹn tí mo sọ pé mo máa ṣe ṣe rẹ̀ pé mo sọ pé mo máa ṣe tó bá ti parí um, ìjà um, máa ṣe tó bá ti parí investigation bọ́mí tẹ̀ wá dúró mọ́ àti bíi fourteenth or sixteenth of October náà ti ṣe títí October wọ́n tún máa ṣe tìǹbù mẹ́wàá wọ́n máa ṣe lọ bẹ́ẹ̀ yẹn but kò lè tó ẹjọ́ mo bẹ̀ yín ní gbogbo yín ẹjọ́ ẹjọ́ mo bẹ̀ yín ni gbogbo nǹkan tẹ́ bá lè fi support bó jẹ́ ten pound bó jẹ́ one pound ẹjọ́ nítorí ọlọ́run ẹ ṣáà jẹ́ kó máa wọbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ wà lẹ́kọ̀ọ́ ẹ lọ bá wa kí wọn ẹjọ́ nítorí ọlọ́run ẹ lọ bá wa kí wọn ẹ dúró tì wọn because ìyá Mohbad àti Wùnmí wọ́n ti ní supporter wọ́n ti láwọn tó lọ ń kí wọn àbí kò yé yín bàbá yìí ò léèyàn kankan àfọlọ́run ẹjọ́ ẹ bá wa yọjú sí wọn tó bá yẹ pé àwọn Wùnmí náà ní ẹ visitor nísìn èmi náà ní kọ́ lọ kí wọn àbí kò yé yín ẹ má jẹ́ kó pè síbì kan ẹjọ́ nítorí ọlọ́run mo bẹ gbogbo yín ni màá fi àkáǹtì bàbá yẹn màá fi síbí ẹjọ́ nǹkan tẹ́ lè ṣe tínú Mohbad máa dùn nìyẹn gbogbo ìjà tẹ́ ń ìjà burúkú yìí tẹ́ wá àtàkì bàbá Mohbad inú bàbá yẹn ò lè dùn thank you yeye Judy inú bàbá yẹn ò lè dùn tí mo sọ gbogbo ìjà tẹ́ because this is a guy that loves his father àwọn kan tí wọ́n sọ wọ́n tún sọ pé ẹ ó ti lọ fẹ́yàwó mi kò ẹ ní ṣoríire wọ́n sọ pátìgbà tí bàbá Mohbad ti lọ fẹ́yàwó mi òun ló jẹ́ kí Mohbad love bàbá mọ́ ṣe ń ni I'm a product of polygamy. Ìyá kíni kí ló kàn yàwó? Ẹ sọ pé torí ẹ̀kan máa rẹ́pù bàbá, wọ́n ní owó Baba. bá fún bàbá ó máa fún yàwó. Bàbá ìyàwó yìí ló dúró tì wọ́n, bó jẹ́ pé ó tiẹ̀ náà Mohbad ó pa ni, ó yìí dúró tì Just me sọ̀rọ̀ ìyàwó sì ń so ẹ má ẹ má mi ṣé kí tá bá ti fẹ́ rí ọ̀nà àbáyọ fún bàbá yẹn wọ́n tún lọ gbé nǹkan kan wá tẹ́ máa fi éètì bàbá but ọlọ́run ò ní gbà fún gbogbo yín ẹ jọ mo bẹ̀ yín ni èmi ti ń ṣe lítù ọlọ́run á dẹ̀ máa fún mi ṣe mo bẹ gbogbo yín ni mo bẹ yín torí tọlọ́run anything tẹ bá ní ẹ bá mi support bàbá yẹn ẹ jọ bó jẹjọ ten pound bó jẹjọ two pound bó jẹjọ five naira bó jẹjọ five hundred ẹ jọ ẹ jọ ọlọ́run ọba àwọn tí yín kò ní dá yín ẹ ní dáyé yín ṣe iná ọmọ ò ní jó yín ẹ ní mọ sáré ọmọ ẹ ní gbé sọnù bí òṣèbí ọmọ gbogbo ibi tẹ wá nẹkadé tẹ ní egbòdé lórúkọ jésù ọwọ́ oṣó ọwọ́ àjẹ́ ọ̀tá bí ọ̀rẹ́ ọ̀rẹ́ bí ọ̀tá ọwọ́ wọn ní ka yín lórúkọ Jésù ẹ ní tẹ́nítì kà ìkà ní you will not whine and die with your enemies in Jesus mighty name am I communicating ẹ jọ ọmọbìnrin ni gbogbo help tẹ bá lè ṣe fún bàbá because ẹ jẹ́ kí suffering. sọ fún yín àfàìmọ̀ kí bàbá yẹn má para okay sis Vaneri I will ẹ ṣe I will pin it on this video. àfàìmọ̀ kí bàbá yẹn má para ẹ̀ ó gbé kinní yẹn sọ́kàn ni ó dàbí ìgbà tí mo lose èèyàn gbà yẹn náà ni mo dákẹ́ for three three days àwọn èèyàn wá ń bá mi lẹ́ẹ̀mẹ́wàá ní tó ń gbá mi pé ṣé mo wà okay ṣá say whatever you want to say cry mi ì lè ké mi ì lè sọ̀rọ̀ so nǹkan tí mo ṣe sọ nìyẹn pé ẹni tó bá ti lose èèyàn rí àbíkó yẹn á mọ nǹkan tó ń ṣe bàbá yẹn You cannot tell people how they will born. Any jobless idiots tẹ́ kórí social media. You cannot tell people how they will mourn. Let them mourn any way they want to mourn. Am I communicating? Let them mourn any way they want to mourn. Ọlọ́run á dúró ti gbogbo yín. Ọlọ́run á ṣe yín lá. Ẹ ẹ ní iná ọmọ ò ní jó yín. fi nǹkan tó ń dùn yín nínú wọn ò fi pa yín lẹ́kún lórúkọ Jésù. Nǹkan tó ń fún yín láyọ̀ ayé ò fi pa yín lẹ́kún ayé ò ní fi náà ọmọ jó yín wọn ò ní ti bí ọmọ mú yín lórúkọ jésù orí àwọn ọmọ yín ò ní gbàbọdè ìṣẹ̀dá àwọn ò ní gbàbọdè tẹ bá dúró tọ̀tá yín gan ọlọ́run á tẹ̀rí wọn bá lórúkọ jésù tẹ bá bọ̀tá yín jẹun tẹ fọ̀tá yín ṣọ̀rẹ́ tẹ fọ̀tá yín ṣọmọ ìyá ọlọ́run á tẹ̀rí wọn bá lórúkọ jésù fún yín lórúkọ jésù. so ẹ jọ nítorí ọlọ́run when you come for that man i will come out when you come for that man i will come out thank god mo ti ní fóònù mi ń sìn ẹ tẹ bá ṣe ń bú bàbá exonerate Then when you think about it, down you my butter. When you come for that man, I will come out for you. So leave that man, let him mourn in peace. Any which way, let him grant interview, let him sing. Ọ̀nà wa pity party ló ṣe ń kọrin. Bàbá tó yẹ pé ló ló tọ́ ọmọ ẹ̀ sí bí ọ̀nà orin. Ẹnu wa pity party ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀dẹ̀ sọ love Mohbad, tẹ́ bá love Mohbad, ẹni máa ṣèkà fún bàbá ẹ̀. Ẹ máa kò sí nǹkan bàbá yẹn lè ṣe. Ẹ máa rọlá. Mumi fọ́kọ̀. Wùmí tó tẹ̀tẹ̀ pé ó ń bá àwọn tiẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn bàbá àwọn bàbá Mohbad àti Mohbad náà lè rí Mohbad mọ́ mo máa ṣe bí ọmọ fún yín kò lè dàbí ọmọ mo máa ṣe bí ẹbí fún yín kò lè dàbí ẹbí bàbá Mohbad ló mọbi tára ẹ̀ kù sí ìyá Mohbad ló mọbi tára ẹ̀ kù sí so spare me your fuckeries and allow bàbá Mohbad is the greatest mourner ẹ dẹ̀ love ẹjọ́ mọ́ ẹ lọ gbogbo i'm fighting for i'm fighting for i'm fighting for justice justice justice ẹ kọ́kọ́ lọ ẹ lọ fight fáwọn family yìí náà Ìyábọ̀ tó ń fight for justice yìí jẹ́ ń flash ẹ̀ back Ìyábọ̀ ṣòwò tí pọ́mọ kan nínú tíátà tó sọ pé kó bọ̀bọ̀ kan fọ́ lójú báyìí níjọ́ náà lọ́hùn ó sọ pé kò kúnlẹ̀ fóun kó kí òun ipò sọ̀rọ̀ sóhun ẹni àwọn fídíò yẹn lọ viral kemite kemiti nìkan ló jáde fún bọ̀bọ̀ yẹn Ìyábọ̀ olúkèwé ni náà tó tó díke ó ní the sponge bob ó máa lúkèwé ni ẹ máa jà fọ́mọ yẹn gbogbo búlì yìí náà ó ń ṣẹlẹ̀ nínú tíátà ẹ̀ máa já tẹ bá ti rí nǹkan tó ń trend tẹ fẹ́ kọ́ máa ẹ̀ lẹ́yìn àdẹ̀díkẹ́ má dá sí ṣùgbọ́n ẹ dá sí genuinely ẹ dá sí kẹṣẹ sọ́tún kẹṣẹ sọ́tì. am I communicating ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ bá mi pè Davido ẹ jọ màá pín ní àkáǹtì yẹn tá a bá ti ṣetán.